gbogbo ẹ̀yin aláàlé ìlera lọ́rọ̀ náà sì ni ètò tó wà lórí afẹ́fẹ́ ètò ọ̀hún ní ìlera lọ́rọ̀ ní báyìí a ti bọ́ sí abala ibi tá a ti máa fọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa lórí àkòrí pàtàkì tá a sọ̀rọ̀ lé tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí kí wá ni àkòrí ọ̀hún ẹwà nídìí ẹ̀rọ amóhùnmáwòrán yín nígbà tí mo fi ìfáàrà mi ṣíde ètò bẹ́yìn ẹ̀bá wá sí nídìí ẹ̀rọ amóhùnmáwòrán nígbà tí mo ṣíde ètò mo kí oríkì ọmọ lọ́tún mo kí oríkì ọmọ lọ́sìn mo sì gbàdúrà wípé gbogbo ẹni tó ń sunkún àìríbí Elédùmarè ọba á nu omijé wọn nù á jẹ́ kí wọ́n fi ọwọ́ sùn kàn fi pa ọmọ lára kí wàá ní àkòrí ọ̀hún bó tilẹ̀ jẹ́ wípé ọ̀tọ̀ ni àkòrí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí tẹ́lẹ̀ àmọ́ torí ẹ̀yin olólùfẹ́ wa náà nítorí náà la fi gbé ètò yìí kalẹ̀ ó ní eh, màmá pàtàkì kan tí wọ́n pè mí nígbà tí mo parí ètò tán ní ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n sọ wípé ká sọ̀rọ̀ lórí àkòrí tá fẹ́ mẹ́nu báyìí màmá wa àsìkò lójú láti ìlú Ìbàdàn mo mọ̀ wípé ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ torí pé torí tiyín òun náà la fi wà níbí ẹ kí wàá ní ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí gan ní pàtó òun náà ni a pè ní àìrọ́mọbí infertility àìrọ́mọbí infertility ẹni tó máa bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn náà ni dókítà Kristi Adélẹyẹ láti ilé ìwòsàn Arise and Shine Long Life Center dókítà wa ẹ káàbọ̀ sórí ètò. mo ní mo kí gbogbo ojú tó ń wò mí ní àkókò yìí ní agbára Ọlọ́run ojú tẹ fi ń wò mí ò mà ní fọ́ mo ní ní agbára ti Ọlọ́run ẹ wò ìlera lọ́rọ̀ la wà yìí mo ní àlàáfíà yín kò ní di fíàfíà ẹ ṣé bẹ́ẹ̀ tí ń bá wa lọ. ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń bá wa lọ gbogbo ẹ̀yin aráalé màmá wa kí ni àìrọ́mọbí kí ló túmọ̀ sí. ẹ àìsàn àìrọ́mọbí tí wọ́n ń sọ yìí ó jẹ́ àìsàn tó jẹ́ pé ó pọ̀ ní gbogbo àgbáyé kì í ṣe nílùú nàìjíríà wa ní gbogbo àgbáyé ni kí ló dẹ̀ máa ń fà á a rí pé àwọn ọ̀dọ́ lásìkò ìgbà tá a wà yìí tí wọ́n bá ti fẹ́ bóyá wọ́n ṣègbéyàwó wọ́n gbéra wọn sílé ni àbí wọ́n ń wò pé lọ́nà ẹ jẹ́ ká wò ná bóyá a ní courtship a fẹ́ foyún ṣègbéyàwó bára wọn ṣe pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya fódìndín ọdún kan wọn ò yún wọn ò pa kò sí ẹyin ọmọ kan tó jáde nínú lára wọn ó fi hàn yìí pé nǹkan kan tá à ń pè ní health issue ó ti ṣẹlẹ̀ nìyẹn àìsàn àìrọ́mọbí yẹn ó ti ṣẹlẹ̀ kí ni ìgbésẹ̀ tó yẹ kó wá gbé wọ́n fi mọ̀ yìí pé àìsàn àìrọ́mọbí ni ó yẹ kí wọ́n tẹ̀síwájú kó dá wọn lójú wípé kí ló ń ṣẹlẹ̀ kì í ṣe pé kó wá fi oògùn nírun kó fi máa worí fífọ́. ẹ ṣeun màmá wa ohun tẹ́ ń sọ nísìnyí wípé bí ọkọ àtìyàwó bá ti wà papọ̀. bẹ́ẹ̀ni fún bíi ọdún kan gbáko. ọdún kan gbáko ní ìbálòpọ̀. tọ́ndẹ̀ ti ń bára ṣe gẹ́gẹ́ bí ọkọ ah, ah, láyà. bẹ́ẹ̀ ni mà. tí oyún ò dẹ̀ dé. bẹ́ẹ̀ ni mà. òun gangan ni àìrọ́mọbí. bẹ́ẹ̀ ni mà. ṣé ìyẹn nìkan ni àìrọ́mọbí bí oyún bá ń jábọ́ lára obìnrin ńkọ́. ẹ ẹ kó tó dì í pé oyún jábọ́ lára obìnrin a máa ń pè nǹkan health issue àwọn health issue kan á irú sìn ó lè jẹ́ wípé àìsàn àìrọ́mọ bíi pé kóyún máa jábọ́ lára èèyàn tí a bá rírú nǹkan bẹ́ẹ̀ pé ẹni yìí ò kò lóyún ṣe tí ó dẹ̀ sọ wípé oyún jábọ́ lára òun ó ti ó fi hàn pé health issue tá à ń pè ìpèníjà ìlera kan ó ti ṣẹlẹ̀ ní nílé ọmọ ó yẹ kó lọ fún àyẹ̀wò ni ó lè jẹ́ pé à ń pè kíní kan ní toilet disease àbí àìsàn tá à ń pè ní kòkòrò tó ń jẹlé ọmọ àwọn oríṣiríṣi kòkòrò tó ń jẹlé ọmọ pọ̀. máṣà sọ wípé nǹkan tí ó ń fà á òun ni kẹ bá mi ṣàlàyé nísìnyí. àwọn nǹkan tó ń fà á gidigidi wípé ní ìgbà mìíràn tí ọkọ àtaya tó bá ní ìbálòpọ̀ wọn mọ wọn mọ àṣírí yẹn ṣùgbọ́n lórí ètò yìí bí pé àwa ti rí ìrírí ẹ̀ ní kílíníìkì wa a dẹ̀ ń bá wọn sọ wọ́n ń ṣàtúnṣe ọlọ́run dẹ̀ ràn wọ́n lọ́wọ́ tẹ́ bá ti ń bára yín lò pọ̀ ẹ̀rí ẹ̀wò ìkọ́nọ́mì báyìí tẹ́ bá rí i ẹ rí pé kò yọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá ń bá ìyàwó ẹ̀ ṣe pọ̀ a máa fi ọwọ́ sójú ara ẹ rí fífi ọwọ́ sójú ara yìí ṣe mọ̀ pé tẹ́ bá gbóúnjẹ fún ọkọ yín láti jẹ ẹ ṣanwọ́ yín ẹni dáàdi ẹ bá mi ṣọwọ́ yín ṣé gbà tí ìfẹ́ yìí tó bá ti ń lọ kò sí pé fẹ́ ṣọwọ́ ọkọ wa tọwọ́ bojú ara a ló ń fẹ́ kí ìyàwó òun kí ara ẹ̀ kó ṣe déédéé no eléyìí lè fà á kí blockages of the tube kó ṣẹlẹ̀ fallopian tube àbí bẹ́ẹ̀ ni fallopian tube kó ṣẹlẹ̀ ó sì lè lóyún sójú ọ̀nà tá à ń pè ní ectopic pregnancy tó bá pẹ́ tó bá yá ìyẹn lè jábọ́ ó tiẹ̀ máa tí èèyàn bá tètè kíyèsára ó lè fa kí ó mú ẹ̀mí lọ toró máa rò pé inú ń rùn òun ni títí títí tí yẹn bá lọ rupture sójú ọ̀nà ó lè ṣe òkúfa ẹ̀mí ẹ̀rí. yàtọ̀ sí yẹn ń kọ́ màmá. yàtọ̀ sí yẹn tí oyún bá tún jábọ́ ẹ̀yìn sisi ìgbàlódé ẹlòmíì sísí alògbẹ ńgbà tá a ti wà yunifásitì ní tí mo ṣe master degree mi lọwọ mo ní ọmọbìnrin kan kódà mo ti sọ lórí ètò yìí rí ọdún kan ó lè ja oyún bọ́ lẹ́ẹ̀mẹ́ta alóhùnjà yìí orí òun ṣẹ́rí ńgbà tó ṣe ìgbéyàwó báyìí oyún àkọ́kọ́ ìwọ náà ti mọ o pé ìwọ náà wà nírú ipò yẹn oyún àkọ́kọ́ báyìí oṣù tó máa ń mú oyún wálẹ̀ yẹn oyún yẹn ń wálẹ̀ ìgbà tó náà ti mọ ìrìn àjò tó rìn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn náà máa sọ pé kó wà ní bed rest fódìndí oṣù mẹ́sàn-án tó oyún ìbá ti lè dúró ẹ̀rí pé aláàánú lọ́lọ́run ọlọ́run tún jẹ́ kóyún dúró ṣùgbọ́n tó bá tàkókò kí ló máa ń fà á àwọn ìrìn àjò ibi tí wọ́n ti rìn ẹlòmíì akọ̀dédé gbé òun máa mú kúrò ní àlọ́ àlọ́ ṣe àwọn nǹkan tí ó yẹ kó ṣe àlọ́ ṣe oyún yẹn yàtọ̀ sí yẹn ń kọ́ ìwo ló tún fà á. nǹkan tó tún fà á ni wípé ní ìgbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ pé ẹlòmíì ṣé ti obìnrin àbí tọkùnrin mà. àti tóbìnrin àti tọkùnrin àmọ́ ẹ kọ́kọ́ bá mi ṣàlàyé tóbìnrin lẹ́kùnrẹ́rẹ́. ti obìnrin yẹn ó lè jẹ́ pé ọkọ tó bá forí sọ bí ọkọ bá ní àrùn ìbálòpọ̀ tó bá ọkọ ẹ̀ tó bá ìyàwó ẹ̀ ṣe pọ̀ tí àwọn kòkòrò yìí bá forí sọ ilé ọmọ ẹ̀ èmi ìlé èmi ìlé dòyún bẹ̀ a máa develop ìyẹn lè fi máa ń rí ẹlòmíì wá lóyún yẹn ò gúrò èmi ìwọ̀n àti ẹ̀nìkan dìdí lọ gbé kúrò ni èmi ìkẹ̀rẹ́ yìí ẹ̀já máa sún hmm. tẹ́jẹ̀ bá dẹ̀ ti sọ àwọn kòkòrò yẹn náà ń jẹ oyún yẹn ẹ̀rí infection àtò yíká tá à ń pè ní kòkòrò àìfojúrí èmi ìdẹ̀rẹ́ yẹn lomi ti lo oògùn àwọn oògùn tó lò yẹn tó lè balẹ̀ ọmọ jẹ́ tó lè balẹ̀ ọmọ jẹ́ ilé ọmọ èmi máa máa jò ẹ̀rí ẹlòmíì ti ṣẹ́yún tó jẹ́ pé ṣẹ́rí à ń pè kọ̀ọ̀kan ní sáfìsì ẹ̀ ó ti ganú lẹ̀ wọ́n máa ń so wọ́n á so ni ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ẹ́dẹ̀ ilé ayé yìí ò lè ẹ jẹ́ ká gbóhùn gbogbo ní mẹ̀lọmẹ̀lọ ẹ rí i pé oyún jíjábọ̀ yìí ẹ lè bá láàrin àwọn àgbàlagbà tí wọ́n wojú ọlọ́run fọmọ ẹlòmíì àgbàlagbà míì pàkè ni ó lè má ní ọmọ yẹn bí ó lè jẹ́ pípa tó délé ọkọ ló ṣe ẹ̀ ìbálẹ̀ ẹ̀nù. bẹ́ẹ̀ mọ́mì mo fẹ́ béèrè o bẹ́ẹ̀ni ma tí inú obìnrin bá ń gbóná obìnrin mi máa ń ṣàròyé wípé inú òun gbóná inú òun gbóná bí inú obìnrin bá ń gbóná ǹjẹ́ ó lè ṣokùnfà kí ó má ròyún ní àbí ó lè ṣokùnfà kóyún máa jábọ́. ẹ wo méjèèjì ló lè ṣokùnfà ẹ èkíní tó bá jẹ́ ní tó immunity ẹ̀ tó boost dáadáa ó lè lóyún yẹn ṣùgbọ́n tínú yẹn bá ń gbóná máa já wálẹ̀ ni okùnfà kejì ni wípé tínú bá ń gbóná kò wulẹ̀ ní dúró rárá nítorí pé kí ni ọkọ àti aya wọn jọ ń lò pọ̀ àrùn ìbálòpọ̀ pọ̀ lára ọkùnrin ẹ̀rin àwọn ẹyin ẹṣẹ mọ̀ pé yẹn èmi two hundred èmi hundred ẹyọ kan dẹ̀ la nílò nígbà tó bá jẹ́ pé bíi méjì àbí mẹ́ta àbí márùn-ún ló ṣe déédéé tí yòókù tó dẹ̀ jẹ́ pé àwọn kòkòrò ló yíká tí ẹyọ ọkọ yẹn tó strong yẹn tó di ọmọ àwọn yòókù tó wọlé ọmọ yẹn <laughs> wọn àjọjọ orogún bẹ̀ àìdá kó kó kó dàgbà kó kó jábọ́ a máa ní òun ni ó ń àbí kó jẹ́ obìnrin fúnra rẹ̀ tó ti ẹ mọ̀ pàwọ̀ obìnrin mo ti sọ lórí ètò yìí pé toilet infection ó lè fà kí inú máa gbóná kakọ̀ déédéé toilet kadẹ̀ kí obìnrin kàn jókòó anyhow ó ń láti nu wc yẹn dáadáa kó tún wá mú kinní kan tá à ń pè ní toilet tissue àbí tissues kó róòlù ẹ̀ kó fi bo omi yẹn kó tó jókòó lé ṣẹ́bọ̀ páwo obìnrin ojú ara wa fẹ̀ a ní láti kíyèsára tó o bá jẹ́ bẹ́ẹ̀ a lè e, obìnrin lè wà kó jẹ́ toilet infection yẹn ló máa jẹ́ kó yàgò títí ayérayé hmm. kó má jogun oṣó kó dẹ̀ má jogun àjẹ́ ẹ ṣeun mà ẹ sọ̀rọ̀ nípa ectopic pregnancy lẹ́ẹ̀kan ìyẹn oyún tó máa ń dúró sẹ́yìn ilé ọmọ ń gbà mí mm, ẹ jọ kẹ́ tó bá mi lọ sí ohun tó máa ń fa kí ọkùnrin ya àgàn torí kì í ṣobìnrin nìkan ló yàgàn ohun tó kàn máa ń dùn mí ni wípé bí ọkọ láyà bá ń wojú Ọlọ́run fún ọmọ obìnrin yẹn ló máa ń ru gbogbo ẹ̀bi báwọn ìdílé ọkọ bá ṣe ń bàjà làwọn ti ìdílé tẹ náà máa sọ pé ọ sì wá nǹkan ṣe wọn ò sì mọ ìgbà mìíràn dàgbà tó jẹ́ wípé ara ọkùnrin gan nìkan wà àmọ́ kó tó di wípé a wá lọ sí ti ọkùnrin yẹn kí ló lè fa ectopic pregnancy kí ló lè fa kí oyún wà ní bóyá ìta lé ọmọ àbí ẹ̀yìn lé ọmọ kó má sí nínú ibi tó yẹ kó wà. mo sọ lẹ́ẹ̀kan ìdọ̀tí lè fa nǹkan méjì ni tí ọkùnrin yẹn bá kúndùn láti máa fi ọwọ́ sójú ara obìnrin nígbà tó bá ń ṣeré ìfẹ́ ó lè fa ìpele kìíní nìyẹn ìpele kejì tí ọkùnrin yẹn tí ó bá ní toilet disease tóbìnrin náà bá ní toilet disease ó lè fa kí okùn ilé ọmọ ẹ̀wọ́ máa block ni á germinate lójú ọ̀nà oyún á tẹ̀ dúró oyún yẹn á máa develop ó lè develop bí oṣù kan àbí méjì inú rírun ìyá bẹ̀rẹ̀ ó máa ń fà á kí kán ṣe operation fún obìnrin yẹn kán ṣiṣẹ́ abẹ kán ṣiṣẹ́ abẹ fún kán dẹ̀ gbé kán kọ́ọ̀tì túùbù yẹn kán kọ́ọ̀tì ẹ̀ kúrò. ìjú ńkọ́. ìjú ẹ ṣe mà ṣe rí tí obìnrin bá wà tó jẹ́ pé ah èmi fẹ́ jayé orí mi tí wọ́n bá ń ṣe tó bá ń ṣe abortion ní bóyá ẹ̀kan lọ́dún àbẹ́ẹ̀méjì lọ́dún tó jẹ́ pé ibi quack area ló ti lọ ṣe quack clinic or hospital or auxiliary nurse kan ló ṣe lábẹ́lé hmm. àgékù máa ń kù bẹ́ẹ̀ àní níjọ́ kan mo tẹ̀ mo ní kéèyàn kan lọ ya scan egungun náà gbé jáde ó láàmà auxiliary nurse àmú ní ẹ sá lọ ya scan ilé wa egungun ló wà nílé ẹ ó ní it was a mistake nígbà tó ń wà ní kinní lòun ti ṣe ẹ wò ojú tì í mo wá sọ fún un eléyìí iṣẹ́ ọbẹ̀ náà máa ṣe kò sí àbà tó lè tó lè gbé jáde irú àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn fibroid ti dúró lẹ́gbẹ̀ẹ́ ìjú ìjú tó ló fẹ́ lóyún báyìí àwọn nǹkan ọmọkùnrin tó ń wọlé kò rí bí ráyè develop níbi tó yẹ kó develop níbi endometrial eh, plate yẹn tó yẹ kó ọmọ ti develop egungun ọmọ ti wà ń bẹ infection ti wà ń bẹ ẹ̀rí ìjú ló dẹ̀ mọ́ ma àwọn ìjú ló mọ́ ma grow bẹ́ẹ̀ tó bá lè jẹni tó mọ ìjẹkújẹ jẹ dáadáa ká jẹ tọ́kì ká jẹ ṣíkì ká jẹ nǹkan lọ́ra ká gan mu ṣokoléètì gbogbo àwọn kan lẹ́gẹ̀rẹ̀gẹ̀ tí wọ́n dẹ̀ mọ nǹkan bọ́n ṣe lè detoxify body ká fọ odò ara ká fọ dòónú ká ya ìdọ̀tí ìjẹkújẹ dànù gbogbo ẹ̀ ń kójọkójọ pàápàá jùlọ àwọn ọmọ ìsìn ta ní ẹ̀rí eléyìí ń ṣokùnfà kí fibroid tá à ń pè ní ìjù kó wá sáyé kì í ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ ayé o ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin fúnra yín náà máa ń fà á ẹ lọ ẹ ní ẹ̀fẹ́ ọmọ ẹ̀ tí ìráyè ọmọ ń sìn ẹ dẹ̀ ráyè láti faralẹ̀ fọkùnrin ọjọ́ iwájú léwu ẹjọ́ iwájú léwu gidi gan ọlọ́run àwọn. ẹ jẹ́ ń báyìí kẹ́ tó bá mi lọ sí ti ọkùnrin àwọn ẹlòmíín máa ń lo oògùn oògùn ìfètòsọ́mọ bíbí. bẹ́ẹ̀ni ma. ẹlòmíín máa ń lo sísí mi máa ń lo oògùn ìfètòsí ọmọ bíbí pé kóun má bàa bímọ ìyàwó ilé mi ti bí ẹyọ ó ti bí méjì ó ń lo oògùn ìfètòsọ́mọ bíbí ǹjẹ́ ó lè ṣokùnfà kí irú wọn má ní oyún bí èèyàn bá ti bí méjì àbó ti bẹ́yọ kan tó wá lo oògùn ìfètòsọ́mọ bíbí ṣó lè ṣokùnfà kó má rí oyún ní. Hmm. nǹkan tó wà ń ni wípé ó lè ṣokùnfà ní àǹkan tá à ń pè ní àìsàn ọ̀rọ̀mọbí ó pé sí ipa méjì nítorí náà tá a bá ń sọ̀rọ̀ lórí àìsàn àìrọ́mọbí ìyẹn a máa ń pè ní primary infertility and uh, secondary. secondary infertility. fún ẹni tó wá ń lo oògùn ìfètòsọ́mọ bíbí. ẹni tí ó jẹ́ pé primary tí yóò ti bímọ rí tó wá lọ ń lè tò fọ́mọ bíbí ó mọ̀ pé ovary ẹ̀ òun ló ń dínkù òun di agbára ẹ̀ kù ẹni tó ti bímọ rí tó ti bí méjì tó wá ń lo ètò fọ́mọ eh, bíbí ó dìpẹ́ ǹlẹ̀ ara ẹlòmíì kíákíá tó bá dá dúró adóyún ẹlòmíì ńgbà tó wà lójú ọ̀nà ó ti lo ètò fọmọ àìrọmọbí rẹpẹtẹ ìwọn báyìí tó kù ló fi bí méjì ó tún wá tún wá tún wá lóhùn òun òbí mọmọ ó tún wá ń lo ètò fọmọ bíbí páàrọ̀ nìyẹn máa rí àfi kó jẹ́ pé ó ti rìnrìn àjò ó ti nájà tó jẹ́ pé èrè ló dẹ̀kù kó jẹ. ẹ ṣeun lórí ti ọkùnrin ńkọ́. lórí ti ọkùnrin a rí pé àwọn ọkùnrin nǹkan bí méjì ló máa ń dojúkọ wọn irú wọn náà máa ń ní oligospermia that is to say nǹkan ọmọkùnrin tá à ń pè ní spermatozoa díẹ̀díẹ̀ ó wà ìrètí díẹ̀ wà fún wọn tí kò bá sí àrùn ìbálòpọ̀ nínú nǹkan ọmọkùnrin wọn a tún máa ń pè kan ní azoospermia azoospermia yẹn zero ni o o mo mo ti sọ rí pé ó lè jẹ́ látọwọ́ òbí àbí kó jẹ́ òun fúnra rẹ̀ náà ló nájà rẹ̀ gbẹ̀ tó yẹ pé ọkùnrin obìnrin mẹ́ta kò tó jẹ lójúmọ́ gbogbo obìnrin gbogbo ejò ní jíjẹ kò sóbìnrin tí ò lè jẹ ẹ̀rí irú yẹn ó lè líìdì sí asospemia kò sí nǹkan ọmọkùnrin rárá irú yẹn ó ní ìrìn àjò láti ṣe nígbà míì ẹ̀wẹ̀dẹ̀rẹ́ yìí nǹkan bí a ṣe bí ọmọ yẹn láti ilẹ̀ ìtọ́jú kò tó torí náà ẹ̀yin òbí ẹ gbọ́ mi o ẹ ní láti máa tọ́jú àwọn ọmọkùnrin yín dáadáa ẹ fún wọn ní frúǹtù jẹ. màmá ẹ kú atótónu <laughs> ẹ̀yin aráalé ìlera lọ́rọ̀ lẹ́tọ̀ ètò náà sì ní ìlera lọ́rọ̀.